الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله وبا تتشيرون فون لا تتوى سوري إتوى لني إتوى الهداية أفعى àbí Allahu subhanahu wa ta'ala kọ́nàmbá kí ó fi ètò náà ṣe àǹfààní fún gbogbo àlèmọ́ ànábà níbi tí a ti máa ṣàlàyé àwọn oríṣiríṣi iṣẹ́ tí ó máa múyàn wọ àlùjànnà tí ó sọ̀yàn di ọmọ àlùjànnà rọrùn àwọn náà ni àwọn iṣẹ́ tá a máa ṣàlàyé àbí Allahu subhanahu wa ta'ala kọ́lọ̀mbà kó máa ṣàìṣe rọrùn fáwọn ṣéèkì wa àwọn ṣéèkì wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede falyatafaddal mashkuran ma'juran min alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allati a'adda dara na'imi aljannata lilmuttaqina almu'minin ọba tí ó kọ́ aljanna kalẹ̀ ilé ìdẹ̀ra ilé ìgbádùn fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tún wá jẹ́ olùbẹ̀rù ọlọ́run wassalatu wassalamu ala sayyidil òun náà ni anábíwá muhammad sallallahu alaihi wasallam kọ́ bá wọn ará lè àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹyọ ma yá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni àmàlù alìjanna àwọn iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn máa fi ń òun ní ṣiṣẹ́ àlìjánà ọlọ́run ọba alá ọlá amọ́lẹ́nu koran pé bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ àlìjánà òun ní mú yín wọ̀bẹ̀ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo wa náà là ń wáṣẹ́ àlìjánà káàkiri ọ̀sẹ́nìkan tí wọ́n fẹ́ wà àlìjánà àmọ́ pọ̀lọpọ̀ wa àìnímà àìkéwú tó nǹkan àyèmájòkó lọ́dọ̀ àwọn àlùfáà súnà kò já mà àwọn iṣẹ́ tí a ṣe tá a fi ilé àánú ni àánú ló wà ń bẹ̀ kò sí ìbìnrin ọlọ́wọ́n bá ń bẹ̀ àhádà Allahu lil abrar àwọn ẹni rẹ̀ ni ọlọ́wọ́n bá aláà lọ́pàá lẹ́sẹ̀ kalẹ̀ fún ọlọ́wọ́n bá tọ́jú ẹ̀ kalẹ̀ fún gbogbo àwọn ẹni rẹ̀ fiha ma la aynu ra'at gbogbo tó wà ní àlìjánà náà ojú kan ò rírí wala udhunu sami'at etí kan ò gbọ́ ìròyìn rẹ̀ rí wala khatara ala bashar bẹ́ẹ̀ ni bàlìjánà náà ṣe rí àtàwọn ìròyìn rẹ̀ kò sí ọkàn kan nínú ọkàn ẹ̀dá ọlọ́run ọba kan tó ronú pa ẹ̀rí ìgbádùn tá a fọkàn ròrí lọ́lọ́run kó sínú àlùjánnà kọ́lọ́mọ́sẹ̀ ilé ìwé ẹnì kọ̀ọ̀kan wa àkóṣe ládàá àkó ẹ̀sùn àkó wàhálà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àlùjánnà yìí ọlọ́run ọba Allah sọ sínú Al-Qur'ani pé iṣẹ́ là á ṣe wọ̀bẹ̀ ọmọ tọrọ àlùjánnà kọ́lọ́run fi ọ́sẹ̀ àlùjánnà ọmọ wa ṣiṣẹ́ ọmọ tọrọ àánú ọlọ́run ó sì ní tó lè mọ́ wà lìjánà òun náà ni kò lè gbọ́ lọ́nà nìkan gbọ́ nílé ayé tó wáyé kò tó kú fìlìkálíkì ipò nìkan lọ́dá gbogbo nǹkan wà rísíkì ọba yìí lọ́ba tí fúnyàn òun ní fúnyàn lárísíkì wọ́n tẹ̀dìbírí ọba yìí ní darí gbogbo nǹkan wọ́n ọba yìí lọ́ba tí ó ní àmà bẹ òun ní òtún padà jíwa wọ́n lè ọba yìí nìkan ní pààyà ogun tá a sọ ni wọ́n ń pè ní gbàgbọ́ tọba ti gbàgbọ́ bẹ́ẹ̀ ọwọ́ àlìjánná àmọ́ tọba ti gbàgbẹ́ nìkan ní ń ṣe lẹ́yìn ọlọ́run máa ń retí àlìjánná o lẹ́yìn náà wọ́n máa sin ọlọ́run bá ńlá nìkan ó ní sin nǹkan mi lẹ́yìn ọlọ́run gbogbo òrìṣà tí wọ́n ń bọ nínú abúlé yín tí wọ́n ń bọ nínú ìlú nínú ọjà tó wà ládùúgbò rẹ ò ní bá wọn bọ̀ kankan bẹ̀ ẹ̀rùn lọ́ọ́ máa kí ọlọ́run nìkan lọ́ọ́ máa fẹ́rí kanlẹ̀ fún ọlọ́run nìkan lọ́ọ́ sìn ọlọ́run nìkan lọ́ọ́ máa wárà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ò ní wárà lọ́wọ́ lọ́dọ̀ èṣù ọlọ́run nìkan lọ́ọ́ wàṣọ lọ́dọ̀ rẹ̀ ò wàṣọ pẹ̀lú èṣù tó bá ti ní gbogbo tí mo kà yìí anta mu'min ò ti gbọ́ ọlọ́run gbọ́ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní إن الذين na وعملوا الصالحات ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá ní ìmánì tí wọ́n sì ti ní ìmánì ò ní wàlì jẹ́nà ọlọ́run ọ̀kọ́ àlìjánà rẹ̀ kalẹ̀ fẹ́ni tí ń ṣẹbọ pẹ̀lú ẹ̀ ẹni tí ó gbà gbọ́ ni ìwọ tó ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ìwọ tó ààbọ̀ níbi wọ́n ti ń gbòòrò àtúnbọ̀ ní jímọ̀ yọ̀dà láti sìn kò lè tún èrò rẹ pa kò lè tún èrò rẹ dì bọ̀bá di lábọ̀ ọlọ́run nígbà lábọ̀ fún ọ ọlọ́run ní gbogbo àwọn tó bá ti nígbàgbọ́ sínú ọlọ́run nìkan wà ámìlú salihati tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí kanat lahum jannatul firdausi nuzula ọlọ́run bá ní àlìjánà firdausi ni wọ́n ń bọ̀ àlìjánà firdausi òun náà ni bí wọ́n sọ kalẹ̀ sí kọ́lọ́mọ́sáfà wọn náà sínú wọn àlìjánà yẹn lẹ́ǹkọ́ kalẹ̀ fáwọn tó gbàgbọ́ ni kọ̀ọ̀kọ́ kalẹ̀ fáwọn tí ó gbà gbọ́ ọ̀gbọ́lọ́gbọ́ ọlọ́wọ́ fẹ́ lòlẹ́ sinmi nínú àlùjánnà rẹ̀ wọ́n náà rí pé kọ̀bálà káyùn anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni atani ati min rabbi anabi ni jibril ó bá mi fa akhbarani ó wá sọ fún mi pé ọlọ́wọ́ bá aláàrán òun sí mi kí lọ́wọ́ bá fi ràn ó ní anáwó mamata min ummati anabi ni ọlọ́wọ́ bá sọ pé gbogbo ẹni ó jáde láyé nínú àwọn ọjọ́ mi la yushriku billah kò ní òsà ti ń bọ́ kò ní oògùn kan tí ń ṣe kọgbà nǹkan mí gbọ́ lẹ́yìn ọlọ́run ṣẹ́yàn kò sí nǹkan kan tó fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run dákàlẹ̀ àlìjánà ànábì ní jìbìrìlù ní ọlọ́run ní àlìjánà tó ń kọ́ kalẹ̀ òun lòun kọ́ fún yọ́ wọ àlìjánà náà kọ́dà ẹlòmíì tó ní ṣe ẹbú mi ti ń ṣe tọ́yàtọ̀ sí ẹbọ tọ́lọ́mọba aláàtí ọba fèrèdì yọ wọná tọ́ba wọná yọ padà jáde yọ padà wọ àlìjánà náà sáà gbogbo ẹjọba ti sọ ẹbọ tó jáde láyé yọ wọ àlìjánà náà ó lè wá jẹ́ níbẹ̀rẹ̀ ó lè jẹ́ pé wọ́n padà darí ẹ̀ síbẹ̀ èyí táwọn ń bẹ lọ ni pé kọ́lọ́mọ́jà àtọ́náwó kan tó wọlé jẹ́nà ẹlẹ́ẹ̀kejì adá usalawatil farida kéèyàn máa kírun ọ̀ranyàn lásìkò rẹ̀ ẹ̀yin màá ya ọ máa kí ọ máa wá kí lásìkò rẹ̀ torí àwọn tí ò kí lásìkò rẹ̀ ọlọ́run ti ní fawailul lil musallin alladhina hum an salatihim sahun ààyè kan bẹ nínú náà ọlọ́run wáìlù wọn ń pè àwọn tí wọ́n máa ń jẹun wà lìjánà tiwọn ń bẹ̀rẹ̀ ọlọ́run ni walladhina hum ala salawatihim yuhafidhun ọlọ́run bá ní ẹ̀rí àwọn tó jẹ́ pé wọ́n máa ń sọ àsìkò ọ̀run kò sí nǹkan tí ó di wọn lọ́wọ́ ọ̀run kò sí bí wọ́n lè wà wọ́n kú ọmọ ẹ̀ láti lọ lè kẹun básìkò ọ̀run bá ti tó kò sí tó kan lè máa ṣe wọ́n pàátì tásìkò ọ̀run bá ti tó ulaika humul warithun wọ́n wà pẹ́ńbẹ̀ gbére wọn ò ní jáde mọ́ nítorí pé wọ́n èjì àrùn pọ̀ nítorí pé wọ́n máa ń sọ àsìkò oorun nítorí pé nǹkan kan dí wọn lọ́wọ́ ọ̀run ọmọ ìyá àfa àkọlọ̀ ránṣẹ́ ọ ṣéwù kọ́ o ṣéwù ṣe wá sí lọ́wọ́ àsìkò oorun tó oní ìtẹ́sìn náà ìbáàdà ni ha ha ẹ̀yẹ́ mọ̀ ya ìbáàdà gbé ìbáàdà mi ni o sórí ẹ̀rùn ojú gbogbo wáàsí lọ ọ lè kírun ni ẹ wà padà síbi wáàsí yín anabi sallallahu alaihi wasallam anabi ni miftahu li jannati as-salah anabi ni kọ́kọ́rọ́ tẹ́ fi wal janna bẹ́ẹ̀ yóò sì mú kọ́kọ́rọ́ lọ́wọ́ kò lè wọlé kò sí létẹ̀ yẹn fẹ́ wọ̀ tí o bá sí kọ́kọ́rọ́ èyí rí wọ̀ anabi ni kọ́kọ́rọ́ tẹ́ ìwà àlìjánà irun ni o irun òun lẹ́ẹ̀ fi sílẹ̀kùn àlìjánà báyìí ọlọ́run mọ́sá ìṣẹ́wádá kírun wọ́n fi asúnà àwọn akírun fìrún lẹ̀ ẹlẹ́kẹta bẹ́rù lè walidain ẹ̀yọ́ mayami kéèyàn máa ṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ àti bàbá rẹ̀ lẹ́kùn àlìjánà làwọn méjèèjì tọ́ba nǹkan fẹ́ wà àlìjánà ọmọ lọ lè tọ́jú wọn ọmọ dùn wọn nú ọmọ kẹ́ wọn ọmọ gẹ̀ wọn ọmọ sì dáadáa sí wọn anábì ní rúgì máa áǹf anábì ní wọ́n ti dójú ti ẹnìkan tó ń ma rúgì máa áǹf anábì ní wọ́n ti fi mú ẹ̀gbọ́lẹ̀ wọ́n ti dójú ti ọlọ́run ti dójú ti tó ń ma rúgì máa áǹf ní ọlọ́run bá ti dójú ti ẹnìkan kí ilà máa ń yá Rasulullah wọ́n wá béèrè pé èrò òjíṣẹ́ ọlọ́run ta lọ́lọ́run dójú ti anábì ní mani adraka abawahi indal kibar gbogbo ẹni tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó bá dàgbà sí lọ́wọ́ ahaduhuma aw kilahuma abẹ́nìkan náà àwọn méjèèjì ló dàgbà sí lọ́wọ́ àbáwọn méjèèjì ni wọ́n dàgbà sí lọ́wọ́ falamu yadkhul aljanna kò wá wọ aljanna rúgìmọ̀ àǹf ọlọ́wọ́n bá ti dójú ti ọlọ́wọ́n ti yẹ̀yẹ́ ọlọ́wọ́n bá aláwọ̀ ti gbé jìnà sórí rẹ̀ ọlọ́wọ́n bá aláà ó ti sàlìjánà léwọ̀ fún anábì níbẹ̀ ló ṣe ní bàbá àti ìyá tó wà ní wàlìjánà nípasẹ̀ ẹ̀kọ́ ọmọ sí dáadáa sí wọn sọ ọmọjọ́ tó ti dọ́dọ̀ bàbá ẹgbẹ́ yìí ẹlòmíì gan ó ní ìyá òun gan ní ń ṣeun ó ní ìyá òun làjẹ́ ti ń ṣeun ìyá rẹ̀ tí ó pa ó nígbà tó wà kékeré bàbá rẹ̀ tó tọ́jú rẹ̀ tó lọ agùn gbogbo àárẹ̀ tí bàbá rẹ̀ ń ṣe àti gbogbo àmúdi tó mú ìyá yẹn wàhálà tí wọ́n ṣe lérí rẹ̀ òun fa gbogbo àárẹ̀ yìí ẹ̀yin mẹ́rin ẹ̀yin márùn ni bàbá bí níyá bí ẹnìkan kan ẹ̀sìnlẹ̀ fẹ́ wà àlìjánná wọ́n sì ní ọmọ àlìjánná ẹ̀ ń sàmì ẹ̀ ń nawọ́ àmì nìkan rán o ó lè mójú tí bó ṣe wà àlìjánná nípasẹ̀ ẹ̀kọ́ ọmọ sí dáadáa sí yáda ti bàbá rẹ̀ kọ́dà wọn bá jẹ́ kèfèrí ọmọ sí dáadáa sí wọn wọn bá jẹ́ sufi wọn bá jẹ́ alubidia ọmọ sí dáadáa sí wọn. ànábì ní mo tún fara eight two ní fi jẹ́nà ànábì ní mo sùn lọ nígbà tí mo sùn mo wá ríra mi nínú àlìjánná ọlọ́wọ́n bá ńlá ó gbé mi sínú àlìjánná mo wá rí àlìjánná yẹn bó ṣe dáa tó fasamitu sauta qari'in yaqra'u mawari tanikan kalu qur'an nínú aljanna na nkan kalu qur'an fa qultu man hadha mawabi jibril pé tale yi tin ka qur'an lọ́kan tó ń redun to tolorun ba la ti ko suna on jo wal janna fa harisatu bunu nu'man anabi ni wọ́n sọ fún harisatu o ma nu'man ni ọlọ́run ti kọ́dọ̀kọ́ rẹ̀ àwọn tó wà lìjánà ọlọ́run wá sọ rẹ̀ fún ànábì kánábì orí bí ó sì rí tọ́badìjọ́ náà fàkàlà rasulullah sasala anabi ni mo wá sọ pé kazalikal birr a ọlẹ́tọ̀ sí kọ́ wọlé òótọ́ pẹ̀lú àánú ọlọ́run kazalikal birr dáadáa tí nùmọ́nù máa ń ṣe òun ló gbé wàlẹ̀ jẹ́nà o bí dáadáa ṣe ríre àti tẹ́yìn bá ń ṣe dáadáa àti máa ń sọ ìyàndọ́ wàlẹ̀ jẹ́nà ni wa kana abarra nasi bi ummihi anabi nítorí pé òun lọ dáa jù sí ìyá rẹ̀ láàrin gbogbo àwọn aráàlú harisa kìí fi ìyá rẹ̀ lẹ́ngbàkan látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláà ó ti kọ́dúkọ́ rẹ̀ sínú àwọn tí ó wọ̀ lìjánà ẹ̀yọ́ máa yá má rí bínú yá ẹ o bí yá ẹ bá ti ń bínú sí ọ àmì pọ́lọ́ ń bínú sí ọ nìyẹn bí bàbá rẹ bá ti ń bínú sí ọ ti ń bọ ọjà ọlọ́run bọ ọjà ń nìyẹn nínú àwọn tí mo yàn wọ̀ lìjánà òun náà ni ifṣá usalam ká salama sálámà wa wà ìta àmú tọ́ àmú ká máa fún àwọn èèyàn lóúnjẹ ká máa bọ àwọn èèyàn lóúnjẹ ká máa ṣe sàárà pẹ̀lú oúnjẹ wọ̀kìyàmù léèlì ká dìde lóru ká sì máa pọ̀ anábì ńlá yẹ dẹkọlù ìjánata kọ́ọ̀tì ọ̀rọ̀hìm anábì lẹni tí bá ń jákun ẹbí kò ní wàlì jánà iná ní ọwọ́ ẹni bá ń sokun ẹbí pọ́ńkọ́ anábì ní ọmọ àlìjánà ni yóò sọ ọ́ iṣẹ́ ńlá ni okùn ẹbí síso wàhálà ni ọ̀rọ̀jú iṣẹ́ àlìjánà kìí sọ̀fẹ́ ó ṣe wàhálà ara wàhálà tó ṣe ni kọ́ ọmọ sokun ẹbí pọ̀ bẹ́yìn bá ń já ọ máa so bí wọ́n bá ń já ìwọ máa so bí wọ́n ò ṣe dáadáa ìwọ máa ṣe dáadáa bí wọ́n ń fún ọ ìwọ máa fún wọn bí wọ́n ò fún ọ ìwọ máa fún wọn anabi ni ya ayo nas anabi ni mo pe yin eyan afshu salama ẹ ma salama sira yin wa at'imu ta'ama ẹ ta kule kan ke ma ba wọn yan ló jẹ o wa sallu bil layli wan nas niyam ẹ sì ma ṣe qiyamu layli lóru lásìkò táwọn yan bá sùn ẹ ma dárun mọ́jú tadkhulu al jannata bis salam gbogbo àwọn tí mo kà á lẹ́yìn tẹ́ bá ti ń ṣe ìrọ̀rùn lẹ́fi wal janna kọlọmọsá ṣe ní ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa wa min a'mali al janna nínú àwọn iṣẹ́ al janna tarbiyatul banat wal ihsanu ilayhinna kọlọmọba aláwọ̀ fún yàn lọ́mọ obìnrin kéèyàn wá tọ́jú wọn kéèyàn fún wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kéèyàn fún wọn lẹ́kọ̀ọ́ ayé kéèyàn fún wọn lẹ́kọ̀ọ́ wà kéèyàn wá tọ́jú wọn kéèyàn máa dáàbò bò wọn kéèyàn máa tọ́jú wọn kéèyàn máa fún wọn jẹ kó máa fún wọn mu wọ́n fi wá dàgbà wọ́n bàlágà wọ́n lẹ́sìn wọ́n níwà wọ́n tún wá jọmọlúwàbí wọn ò sàṣẹ́wó káfí délé ọkọ̀ Uqbat ibn Amir olóhùn gbọ́ta nábì sọ pé man banat ẹni tàbá mú lọ́mọ obìnrin mẹ́ta fasọ́bàrà alẹ́hìn ó ṣe sùúrù lérí títọ́ ń wá oúnjẹ fún wọn ń wá mímu fún wọn wasaqahunna ń fún wọn ní tí wọ́n mu wakasahunna ń raṣọ fún wọn aṣọ tẹsàlẹ̀ aṣọ taarin àti jalibaabu min jiddatihi látara ogun rẹ̀ kunna lahu hijaban minan nari yawmal qiyamah ọlọ́wọ́n bá ní wàhálà tó ṣe dédé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀tàun àwọn ọmọbìnrin mẹ́tẹ̀ẹ̀tàun wàhálà yẹn láàfin yòókùn náà kó lọ́rùn rẹ̀ àwa sọ́dọ̀ màlìjánná ẹni ọlọ́wọ́n fi obìnrin kẹ́ ọ̀nà tá a máa ń gbà wà lìjánà ní o torí pé títọ́ obìnrin á ìṣẹ́ ńlá ni nínú àwọn kan tí máa mú yan wà lìjánà alhajj ó ní kíyàn tó wọ́jọ owó business èrè tó jẹ látara iléeṣẹ́ rẹ èrè tó jẹ látara owó rẹ kó ṣáájọ kó sì ra tíkẹ́ẹ̀tì kó gba visa kó di ẹrù lọ́wọ́ kó kọrí sí hajj kó lọ lè sin ọlọ́run alhajj olùmọ̀bùrúr anábìyẹn ní hajj tẹ̀yẹ̀ sí nítorí ọlọ́run ájì tẹ̀yàn ṣe dáadáa bá nàbì ṣe ní àṣẹ laysa lahu jaza illa al-janna kò sí ládàá kankan tọ́lọ́wọ́n fẹ́ fún yàn lẹ́yìn kó fi yàn sínú àlìjánná àwọn tán lọ mọ́kà tí wọ́n ṣe hajj dáadáa ọlọ́wọ́n bá ní wọn àlìjánná ni wọ́n wọ́n wà àlìjánná pẹ̀lú iṣẹ́ tí wọ́n wá ṣe yẹn pẹ̀lú májẹ̀mú kọjá torí ọlọ́run kọ́ májẹ̀ nítorí pé ọyẹ ó ṣe nítorí ọlọ́run torí àwa ló fi ṣe torí àwa la mọ̀ pé ọlọ́mọ́kà látara eyín rẹ tó bá fẹ́ àwa làwọ́ mọ̀ pé ọlọ́mọ́kà ọ̀fẹ́ ká mọ̀ náà nítorí wa ló fi ṣe ó ṣe nítorí ọlọ́run tó bá ṣe nítorí ọlọ́run ò ní lè yín anábì ní ájì téèyàn ṣe nítorí ọlọ́run àlìjánà lòun fi rọ́pò rẹ̀ ẹ̀yọ́ miami wọ̀mí ni àmàlì jẹ́nà nínú àwọn sí àlìjánà ìmọ̀ tó tọ̀lá àdà mínà tọ̀rík ayé mi tọ̀rík nas kéèyàn orí nǹkan tó lè ṣàwọn èèyàn léṣe lójú ọ̀nà bí ìgò bí èso bí òkúta bí igi kéèyàn mú kó lójú ọ̀nà laqad ra'aytu rajulan yataqallabu fil janna anábì ni wọ́n fi hàn mí nínú àlìjánà arákùnrin kan tí inú rẹ̀ ń dùn tí ń lọ tí ń bọ̀ nínú àlìjánà fi shajaratin qata'aha min dhahril tariq kanat tu'zi an-nasa àwa béèrè pé kí lòun ṣe tí ń yan nínú àlìjánà báyìí tó lọ́wọ́ bá aláà sọ̀rọ̀ rẹ̀ rọrùn báyìí wọ́n wá ní iṣẹ́ kan ló ṣe ló tóbi wájú ọlọ́run lọ́lọ́run wá torí ẹ̀ fún lálìjánà kí wọ́n á ní iṣẹ́ náà wọ́n ní orí igi kan tó lè kọ́ àwọn èèyàn lẹ́sẹ̀ táwọn yóò fi wá ṣubú ó wá fi àdá rẹ̀ ó fi gégi náà kúrò lójú ọ̀nà àwọn yẹn wá ń gbàbẹ̀ kọjá igi yìí sì ní báwọn yẹn bá ń fẹsẹ̀ kọ yóò máa gbé wọn ṣubú yóò máa ní wọn la òun wá mú kúrò lójú ọ̀nà ọlọ́run sì kọ àlìjáná lẹ̀ fún ẹ̀yọ́ mayami iṣẹ́ àlìjáná pọ̀ rẹpẹtẹ kìí ṣe náfìlà nìkan kìí sáwẹ̀ nìkan nínú àwọn iṣẹ́ àlìjáná mọ́tò thalathati min al òun náà ní kọ́lọ́wọ́n àwọn ọmọ náà wọ́n wá pé mẹ́ta àbí wọ́n pé méjì máàlì ẹ̀tẹ́sàb ẹni tí adálóró yìí ẹni tá a gbọmọ lọ́wọ́ ẹ̀ yìí ó wá ṣe sùúrù láti fi gba ládá lọ́dọ̀ ọlọ́run òun náà ní pínpà tó ṣẹlẹ̀ wọ́n ní ọmọ rẹ̀ kú ẹlẹ́ẹ̀kẹta mọ̀rẹ́ oníbọ́lọ́n ṣe fẹ́ oníbọ́lọ́n ṣe kọ́ ọmọ méjì ló kú lọ́dún kan ọmọ méjì ló kú mọ́ lójú ẹlẹ́ẹ̀kejì mọ́ lélẹ́yìí oníbọ́lọ́n ṣe fẹ́ ọlọ́run bá ju wa lọ òun ló ní nǹkan ẹ̀ òun ló gba nǹkan ẹ̀ ah ọgbà fọlọ́hún ànábì ní nígbà tí gbà fọlọ́hún ọba yẹn ọmọ tọ́lọ́hún fi kan lójú ọlọ́hún ọba yóò wá fẹ́ràn àlìjánná fún ànábì ní mọ́nà ìta sàbàtà látàtà mìíràn sólìbì ẹni bá ṣe sòrò tó sì ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́hún látara ọmọ mẹ́ta tó kú mọ́ lójú nínú àwọn ọmọ rẹ̀ tó bí dákàlẹ̀ àlìjánná títa ríro àti wàhálà àti dààmú tá kó sí ni á wà fẹ́ràn àlìjánná fún lọ́rùn yọ wà wàlì jẹ́nà wọ́n mọ̀ wá pé kí ló gbé wọ́ wọ́n ni a ah, lẹ́yìn gbàgbọ́ rẹ̀ àtẹ̀nú tí ń kí ọmọ rẹ̀ tó kú tó ṣe sùúrù tí ò fi kọ́ ayé lọ́rùn yẹn torí ẹ̀ láti mú wọnú àlìjẹ́nà fàkọ́mà ti mọ́ra àtún fàkọ́lá ti áwù ìtnan arábìnrin kan náà bá tún sọ̀rọ̀ ó ní rẹ̀ ànábì ọlọ́mọ méjì ń kọ́ ẹni tí ó ti ti méjì síwájú ń kọ́ ẹni tí ọmọ méjì ti fi kú ságbá rẹ̀ ń kọ́ tó náà ṣe sùúrù áwù ìtnan ànábì ni ó bá jẹ́ ọlọ́mọ méjì náà òun náà á fi ikú ọmọ méjèèjì yẹn á fẹ́ àlìjẹ́nà fún un ọlọ́mọ rẹ̀ kú wọn lọ́wọ́ àlìjánná ọ̀tún wọn pariwo káàkiri ọlọ́run béèrè ọ̀fẹ́ máa ń tọ́pa ẹni dáná lọ́pàá ǹkẹ́ ọlọ́run nípa àyàn lẹ́yìn náà òní mọ́rojọ ọlọ́run káàkiri wípé sí ìwọ ọlọ́yẹ kọ́mọ rẹ̀ òkú sọmọ ànábì òkú sọmọ àwọn sàábà òkú sọmọ àwọn ẹni rẹ̀ òkú opportunity pé ọlọ́run bá hàn lé mọ́ni àfikọ́ ya lò kò ṣe sùúrù kò sì sọ̀rọ̀ tó dáa ọgbà fọlọ́run ọlọ́run bá yọ wá fi yọkùn náà kò lọ́rùn rẹ̀ jọ́lẹ̀ kìyàmà wípé bó ṣe wà yí àdá lóró láyé apá ọmọ rẹ̀ mẹ́ta sẹ́rí léyìí ọmọ tiẹ̀ méjì lápá àmọ́ lè ní òun láàfẹ́ àlìjánà fún wọn nínú àwọn sí àlìjánà òun náà ní hifzul lisani wal farj òun náà ní kéèyàn máa sọ ẹnu rẹ̀ kéèyàn sì máa sọ abẹ́ rẹ̀ kọ́ máa sọ ntọ́ máa sọ jáde lẹ́nu lẹ́yìn náà kọ́ máa sọ abẹ́ rẹ̀ ihò méjì ihò ẹnu àti ihò abẹ́ bọ́ ọ bá ń sọ ọ̀fẹ́nu bá tẹ̀yàn jẹ́ ọ̀fẹ́nu ṣèké ọ̀fẹ́nu sọ̀rọ̀ yàn lẹ́yìn ọ̀sọ́ ẹnu rẹ̀ ìrántí ọlọ́run nìkan ní máa jáde ń bẹ̀ àtọ̀rọ̀ dáadáa ó wá sọ abẹ́ rẹ ẹnìkan bọ́ lásìpọ̀ rí ìwọ náà báyàwó yàwó lásìpọ̀ rí anábì ní máa ń yàtọ̀ mánu líya ma bayna lihyai wa ma bayna rijlai lahu aljanna anábì ní gbogbo ẹni tó bá lè ní garanti pé òun sọ àwọn òun òun sì sọ abẹ́ òun anábì ní èmi garanti pé yọ wà aljanna anábì ní tí wọ́n bá ti ọlọ́run ọba àlá yóò wọlá ìrọ́jú tó rọ́jú lérí ìsọkúsọ àti ìrọ́jú tó rọ́jú lérí ìsìná ọlọ́run ọba àlá yóò wà fẹ́ra àlìjánà fún ọ ajẹ́ pé àwọn tí wọ́n fẹ́ wà àlìjánà làwọn tí ń ṣe ìsìná àtàwọn tí wọ́n fi àwọn àbàtà àwọn èèyàn jẹ́ àdánwò pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers lẹ́nìí àdánwò tó lágbára àwọn sisters náà àwọn náà ń kọ́ ṣe wọ́n kéwú àmọ́ wọn lò ẹlòmíì gbogbo iṣẹ́ tí wọ́n bá lọ́dọ̀ ọlọ́run jálè kìámà ó ti fi gbogbo ẹnu ẹ̀ ó ti fi bàjẹ́ látara ọ̀rọ̀ kọ̀rọ̀ èyí tó gbajúmọ̀ jù ń sìn yọ́n náà lọ́rọ̀ àwọn àfa àfẹ́sìn ti ṣe dáwà wọ́n mọ̀ wá wá bí ó ṣe ṣubú ní ṣubú báyìí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ nù tẹ́mọ̀ wá òfin wàhálà sí wá pọ̀ tó báyìí sí ẹ̀rín retí kó ṣubú tẹ́lẹ̀ ni ẹbẹ́ sì gbé dìde àmọ́ gbéyàn tó bá ṣubú dìde ni ẹ lè ba ẹ gbé dìde ẹ sálàyé fún pétó ẹ ti ṣubú ẹ̀tọ́ àrùn yìí ṣe o kẹ má tún ṣubú mọ́ nígbà míì kọ́ wá jẹ́ pé ọ̀rọ̀ wọn àfẹ́sìn lọ́ọ́ máa fi panu ọmọ sẹ́ndì whatsapp sáwọn èèyàn lágbájá ẹ̀gbọ́n tó tún wí ẹ̀gbọ́n tó tún sọ ọyà yìí náà kó bọ ẹjá kó bọ ẹjá kó yá ò ní ìkìláàsì ọba ní ìkìláàsì wọn máa ń tún yàn sí ni èèyàn máa ya nínú ẹ̀sìn wa ẹnu wa yìí ó lè ṣokùnfà aná o ọkàn sì bá dàda alẹ́ wọn wá kó gbogbo àwọn ìsọkúsọ rẹ wọn kó jọ ìsọkúsọ rẹ ní ọba pa gbogbo sẹ́rí rẹ rẹ fura láàrin yẹn o ẹnu rẹ ẹnu rẹ àwọn yẹn ìyá ilé ibú bàbá ilé pè àwọn yẹn ẹ̀ òmìnira amadi janna nínú àwọn sáré janna asọ́dàkà òun náà ni kéèyàn máa ṣiṣẹ́ kó làágùn kó wá rówó kó wá máa bùn àwọn èèyàn tí ọ̀bọ ṣiṣẹ́ kó kàn mú nínú owó sẹ́rẹ̀ kó wá bùn àwọn èèyàn kó fi ṣe sọ́dàkà sàárà ṣíṣe ní máa ń sọ̀yìn dọ́mà àlìjánà ọlọ́wọ́n bá ní wọ́n mi máa rọ̀sàkìnáhùn yunfikun ọlọ́wọ́n bá ní àwọn ẹni rí wọ́n máa ná nínú owó tá fún wọn wọ́n máa ṣe sàárà fala ta'lam nafsun ma ukhfiya lahum min qurrati a'yun kò sẹ́mi kan tó máa ń tóun fi pamọ́ fún wọn nínú àwọn nǹkan téèyàn máa rí tójú yẹn máa ń tutù tí máa ń dùn máa yàn nínú àlìjánà jaza'an bima kanu ya'malun ọlọ́run bá ní ẹ̀sán sẹ́ wọn ni ẹ̀sán sẹ́ wọn ni iṣẹ́ wo ni wọ́n ṣe sadaka wọn máa tọrẹ wọn máa bá wọn yẹn ní nǹkan àpà ni wọ́n máa ń pè ọ́ àmọ́ wọ́n mọ̀ pé ẹ̀sán àpà àlìjánà lọ́ ń wá tọ́ba wọn pé wọ́n wà àlìjánà bàbá olówó ọ̀fẹ́ kò tó dáa ju bẹ́ẹ̀ lọ ó fẹ́ gbé àlìjánná ayé àtàlìjánná ọ̀run máa ṣe sàrà àmọ́ tó o bá ṣe sàrà bó o bá ti kú nínú ìgbádùn táyé nǹkan ò lè wọ̀ náà ni kọ́lọ́mọ sí ọlọ́mọ náà àtẹ̀mí náà kọ́lọ́mọ sí wa látọ̀ rẹ̀ kọ́lọ́mọ sí wa láhùn áhùn ìmọ̀ wọ̀ náà ni o atọ́ rẹ̀ ni máa wà àlìjánná ànábì ní nínú àwọn iṣẹ́ àlìjánná òun náà ni kéèyàn kọ́ mọ́sálásí ẹni bá lówó lọ́wọ́ kó lè kọ́ mọ́sálásí ó bá ti kọ́ mọ́sálásí tó nígbàgbọ́ tó ọdẹ ń kírun àlìjánná anabi ni man bana masjidan bana Allahu lahu mislahu fil janna ẹni bá kọ́ masalasi sẹ́rí ilẹ̀ fún mi tọ́wọ́ yọwọ́ kó ń bẹ̀ tó pè ní tèmi kìí ṣe masalasi èyí tó kọ́ tó jòkó tì í tọ́ ma wá pàṣẹ èyí tó da àti tí ó da masalasi tó kọ́ lẹ̀ fọlọ́n tó jokùn ẹ̀ lẹ̀ fọlọ́n tí wọ́n sì ń darí rẹ̀ pẹ̀lú alikitaabu wa sunna tí èyí ṣe tí wọ́n ṣe sáwíyà tí wọ́n ṣe wàsífà mbẹ́ tí wọ́n lulu bàndírì tí wọ́n jó tí wọ́n lulu tọ́jà masalasi gidi títà òyìnbí mẹ́mbẹ̀ tí wọ́n ṣe wá àti gidi ńbẹ̀ tí wọ́n ń kírun ńbẹ̀ ọlọ́run ní dèdè mọ́sálásí yẹn òun ó kọrú ẹ̀ fún ọ nínú àlìjánná ẹni wọ́n bá sì fẹ́ kọ́lé fún àlìjánná yóò wà àlìjánná náà ni kọ́lọ́mọ bá aláà kọ́mọ sẹ́lẹ̀ wọ̀ wá nínú àmàlù jẹ́nà ta'atu zawj òun náà ni gbogbo ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin obìnrin lé ẹ̀yin ìyàwó lé ẹ lè mójú tó tí mo fẹ́ sọ yìí anábì ní gbogbo àṣẹ tọ́lọ́wọ̀n ọkọ ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá ní báyìí ni mo fẹ́ bẹ́ẹ̀ náà ni ó fẹ́ jáde yọ jáde wọlé yọ wọlé ó tó yọ sọ kó tó ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ má jáde má lọ bí báyìí ọmọ ọkọ rẹ̀ ni ti ń tẹ̀lé àṣẹ ànábì ni kí ìlàlà ha wọ́n sọ fún obìnrin náà ó dé kòlè ìjànnáta mẹ́ni ayé àbúwá bìlì ìjànnáta ṣe àlìjáná mẹ́jọ jọ lásìlẹ̀kùn rẹ̀ lẹ̀ ìwọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wọ́dà ọ̀yá ibi ọba wò ni ọgbà wọlé ń bẹ̀ àṣẹ ọkọ

kéèyàn di mùsùlùmí tí ń tẹ̀lé súnà sẹ́rí àlù súnà ni kì í ṣẹgbẹ́ tọ́mọ̀ wá béèrè fẹ́dà kùnrin tàbá fẹ́ gba fọ́ọ̀mù nàmbà kílẹ̀ fi mí sí àlù súnà yẹn ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ oríkì ni fún àwọn mùsùlùmí tí wọ́n gbádùn tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣẹ̀sìn níbàámu bá nàbì sí filẹ̀ àlù súnà gangan ni wọ́n pè ní muslim ẹni tí ó bá muslim tọ́ bá ń rò pé alùsùnà yẹn òun ẹgbẹ́ kan ni ẹ̀bọ́ bá wọ̀ ọ́ lè darapọ̀ mọ́ wọn bọ́ mistake alùsùnà oríkì ni àwọn mùsùlùmí ti ń tẹ̀lé ìlànà nábì ni wọ́n ń pè ní alùsùnà ẹni bá ti ń tẹ̀lé ìlànà nábì náà ni wọ́n ń pè ní muslim kéèyàn máa wá tẹ̀lé súnà yóò ṣokùnfà àlìjánà anábì ní kullu ummati yadkhuluna àlìjánà anábì ní gbogbo òjò mi ni wà àlìjánà ò illa man aba lóun ọ̀wọ̀ qalu ya Rasulullah man ya'ba ẹni tí bá ti ń sẹ̀mí tó lọ́wọ́ tẹ̀lé súnà òun ló lọ́wọ́ wọ àlìjánà ìtumọ̀ òun náà ni pé àlìjánà kìí sọ̀fẹ́ ọ máa ṣe súnà gidi súnà tó gbádùn òun náà darapọ̀ mọ́ àwọn àlù súnà kéèyàn máa wá mímà ìmọ̀ jẹ́ kéèyàn wà àlìjánà rọrùn wọ́n máa sọ pé ìmọ̀ náà ni èso ní tó fi sọnù o má sọ̀sọ́ kó sọ ọmọ o wọ́n ra wọn lọ sọ yẹn o kàtìkàtì ló ń wú yẹn o ká máa sọ fún ọ pé lèékéwú lèékéwú kọ́ ọmọ níyẹn bí kéwú náà ń ṣètọ́ ń ké irú kéwò ṣètò nǹkan ní òkè o kéwò tó ànábì fílẹ̀ lá ní òkè ànábì ni wà man salaka tariqa ẹni tó bá ń gbìyànjú yaltamisu fihi ilma tí wọ́n ń wá mímọ̀ jojoojúmọ́ bí ṣe ń katara kan ní tó ń kà mí bí ṣe ń parí kan ní tó ń kà mí sahala Allahu lahu bihi tariqa ila al-janna ànábì ni torí pé ó fẹ́ wà al-janna ni ọlọ́run ó sọ níparí ọ̀rọ̀ mi iṣẹ́ àlìjánà ta ní ká máa ṣe yìí kò lè gbé wa wọ àlìjánà nìkan àti ká tún béèrè àánú ọlọ́run ọba kún ó béèrè àánú ọlọ́run kún anabi jokonjo kan anabi nílá yẹ dẹkọlù ahadukum àlìjánà ẹnìkan kan yóò lè wọ àlìjánà bí amali yìí pẹ̀lú iṣẹ́ rẹ̀ ẹ má gbára lẹ́sẹ̀ yín o kọlu wàlá anta ya rasulallah wọn ni àti wọn náà kọlu wàlá ana anabi ní àtẹ̀mí náà illa an dàgbà mọ́dà ìtumọ̀ ẹni pé bọ́ọ̀ bá ń ṣiṣẹ́ àlìjánná ọmọ wa ṣàdúrà ọmọ béèrè àánú ọlọ́run kọ́ ọmọ wa béèrè àánú ọlọ́run nìkan wípé ìwọ ti ń béèrè àánú ọlọ́run aláàánú ọlọ́run gàfúrú ni rọ̀hímù ni aláàánú ni oníkẹ́ni bó o ṣe sálì jánà gan o lè jù ọ sálì jánà ọ̀n tan rẹ o ní wọ o lè wà jánà tó o bá ṣiṣẹ́ o sì lè wà jánà pẹ̀lú sẹ́nìkà ọlọ́run bá aláàlọ́lá bima kuntum ta'malun ẹ máa wá wọnú àlìjánà nítorí àwọn ṣe àlìjánà tẹ̀ sí ọlọ́run bá ní innal ladhina amanu wa amilu saliha ọlọ́run bá ní gbogbo àwọn tó bá nígbàgbọ́ tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí falahum jannatul mahwa àwọn ni wọ́n wà àlìjánà o tí wọ́n nígbàgbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rí ọlọ́run ní falahum jannatul mahwa àwọn ni wọ́n wọnú àyà tàdísì ìdí oníjọ́ dàrú òun náà kọ́ jẹun méjèèjì papọ̀ òun náà ni pé máa ṣiṣẹ́ àlìjánà kò sì máa béèrè àánú ọlọ́run náà méjèèjì papọ̀ lèyàn fi wàlì jánà èyàn lè wàlì jánà pẹ̀lú kan nínú méjèèjì kọlọmọsà sí wa lọ́mọ àlìjánà kọlọmọsà wa lọ́mọ aná wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún Allahu subhanahu wa ta'ala tó ṣe rán fún àwọn sheikh wa fadilatu sheikh Qamaruddin Yunus Akorede kọ́lọ̀mbà kí ó bá ṣàlékún ìmọ̀nà wọn kọ́lọ̀mbà kó ṣe gbogbo alọ́mọ àlùjànnà ẹ pàdé wa lọ́la níbi tá ti máa tẹ̀síwájú níbi tá ti máa ṣàlàyé ọ̀rọ̀ lórí iná àti àwọn aburú tó máa ń fà láwùjọ àti fún ẹnì kọ̀ọ̀kan wa abdullahi subhanahu wa ta'ala kó má ṣáà ìfẹ̀mí wálẹ̀ kọ́lọ̀mbà kí ó gbà àwọn ṣẹ wa subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh